This audio is brought to you by MDPU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.maxwatch.com slash donation. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته عجني اماك يعني ورهيبا ان رمضان nilaka he abicho chihele nutuli uhunyita anafere inone nyihinta ini oktoba nilai 2007 ayo hini ili jeli awili kaabamo imei orahurihi doni dika anyisohi ìjòzómù lóní ìdìkan yóò tó jẹ lómúri àákùsá ìtura ń bẹ ẹnyẹrẹ mẹ wọn náà ṣe ìtura àtó òlẹrẹ mu wọ. inshallah tana yi su caji nawe makaka ayẹ ta أنا كأبا دلما إني سورة البقرة ونادو تيه تلافيا أعوذ بالله من الشيطان الرجيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد منهم وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا نسينا أو أخطأنا ربنا ولا تحمل عليك ما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا الحمد لله رب العالمين والصلاة والسلام على مبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين آية سنة أنا أتبر أن أتبر ونمر الجوع lọ́wọ́rẹ́ máa juwé ọkọ́ múrí ògbóró ní ṣe rí bẹ́ẹ̀ ní ojú múrí ojú rẹ̀. ẹ̀dọ́ múrí sọ́nà wọn tààlà ذاك عينك أعوذ بالله من الشيطان الرجيم wa همزه ونفسه ونفسه لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير ọmọdé lillahi máa fi sọmọ àwọn àti wọn fi hàn ọwọ́ mórí wà wẹ́ àbísánà ẹ̀ka àìní sẹ́mà àtàbísánà ìní pé mórí ọ̀yàn àbánu òòlù yìí àzẹ́rù tẹ̀sán mọ́ká wọ ìlọ́mọ́ sí òòlù yìí àzẹ́rù tàbí sẹ́ni ìsámà ọ̀sẹ̀ ní nínà tó wà ayé ní nínà tẹ sáwọn wọ́ta àbẹ́tẹ̀ ìsúmọ̀lẹ́ àbáni fún òmórí ọ̀yẹ́ ẹ̀wọ̀n yóò kata ló wà tẹ́wọ̀n ọ̀yẹ́ òmórí ọ̀sẹ̀ ọlọ́ta àmọ̀hólìkù غير شيء أو هم الخالقون أرني a, àwọn akọwọ adáìka o tọwọ ẹni o dáná ìkẹlẹ ẹni àrùká ẹni tọrà ayé rà ní mẹ́mẹ́ ọ̀nà mọ̀rí ọmọ àti ìgbà náà mọ̀rí yìí tó dẹ̀ pé kí ọ̀nà ìgboro ká dọ̀tọ̀ tó ṣe jáka ẹ̀rẹ́nyà ọkọ̀ tó mú ní ìdáyọ̀ náà àbẹ́sẹ̀ ní ọkọ̀ fẹ́rẹ̀ nígbà náà yìí dáka ní sáwọn rí sí kuma àwọn mọ̀rí ọ̀yìn anyị sahabịa nọ ee aba awọ daka bụ iyi kete amịrị iyi kete dọka min ha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra ina nan buri tuhurar ina na yana bara kuma ina na raye koyi kwato daga kai aya abe ihire ìjẹ́bi yìí rẹ̀ lílàhì máa fi sọmọ ọwọ́ tí wọ́n fẹ́ sí lásìkò orúmọ orí ọ̀rọ̀ ìdàbí ní sọmọ rẹ̀ká ẹnà yọ náà mà ọyá àbí ìkírí àbí ìkàrí sọlá dábì ìkà lọ́ka jẹ́ àìkí lọ́rùn اهي فإنما خرجت فولوا وجوهكم قبل المسجد اهي وجه الله أن يملك أبيك قبلة كعبة بكر يا ولد أنا كون ورنا بكر أبلني àbí ọ̀yẹ́ ti fún ẹsẹ̀ náà làkà ọ̀yẹ́ bá kàrà ẹ̀sọ̀ ẹ̀hìn. Sukùmùrì ọ̀kà mi. Ọmọdé kẹlẹ́ àá ah, yín ọmọdé kẹlẹ́ kàbí ìdìbò ìbìlàdá. قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام ما قولنا lẹ́nu jìkì yóò lọ dálẹ̀ bá rẹwà kébìlà lọ́sẹ̀ wá jẹun jẹ náà ni. فأين وتولوا فثم وجه الله ده كاي ده هو إليها كإذ الذبي ولله ما في السماوات وما في الأرض سوى عيني سبت تبت ملهم يعبر إنه لمن lọ́mọdé tó ń tòbodó máa bí àǹfọ̀tòkò. ìtàn àyìn náà yàwọn wàá sọ pé ẹ̀ lọ. ìtàn àyìn náà yàwọn wàá sọ pé ẹ̀ tó ẹ̀ náà yàwọn múnáfíkì tó ẹ̀ náà yàwọn ìmánì ọ̀ náà yàwọn tòfíìdì ọ̀ ẹ̀ náà yàwọn ilé odi ọ̀ náà yàwọn ilé ẹ̀rọ ẹ̀ náà yàwọn oríṣi ọ̀ náà yàwọn aya mu kwa ina yao onu wa anyi tunaye au tufu ẹ̀yìn tó gbogbo máa bẹ̀rẹ̀ wọ́sùkú ààrẹ lẹ́yìn náà wà á ṣọ́ọ̀tẹ̀ ẹ̀ áwùtò fúnbú àrùkà ó ṣọ́ọ̀tẹ̀ náà ìrànlọ́ wà á ṣọ́ọ̀tẹ̀ ẹ̀ ìwà síbùkún bíi ìlà àbánipẹ́rù múlẹ̀ òkú ọ̀hún náà ọ̀kan wọn mú kọ́lá ìrànlọ́wọ́ ẹ̀rẹ̀ lọ́mọ wà á yẹ fún ọ̀hún ní ẹ̀kọ́ ńkúrò di bí wọ́n rí ẹ̀mẹ́ àyíyí kíta tí wọ́n ayé jẹ́ náà ìnà ẹ̀hún dẹ̀ wọ́n ayé rà mẹ́rin sọ̀tẹ̀ àyíyí kíta òmórí àmàtí àbá fẹ́yàtúrò nínú ẹ̀yẹ ṣá bọ̀yọ̀ azẹ́gùn ẹ̀yẹ ṣá òmórí ọ̀nà ìjẹ́rì ní dọ́n sí ẹ̀rọ ní wọ́lọ́wọ́ alákùnrin ṣẹ́ ìkọ́dé ọmọ tí wọn nọ tí ala ta àbísọ̀ sọ bímbím ọ̀nà kata fúnra sani so ayé abdullahi ibn ọba rọdí ọlọ́wọ́ àlùmọ́ ọkọ amìtí àná ìyẹ̀jẹ̀ abáfàbí yìí dénú ìyẹ̀jẹ̀ ìní àdídẹ́ náà ìka ìmáàmù buhari àti ìmáàmù muslim náà sílẹ̀ bẹ́ẹ̀ àkàrà ìfúnṣẹ́ ọ̀sẹ̀ náà ká. كلفنا من الأعمال ما نصيب أعني كنا مريد مدان ترى لسانك يعني يومين فالصلاة والصيام والجهاد والصدقة aka ya kusa da yanyi kwatan ya ko aka ya nye yanyi ya ba aka ya ku ya yanyi kwatan ya ku aka ya kusa da yanyi kwatan ya mee. وقد أنزلت عليك هذه الآية أما رأيته آية نقول عليك ولا نطيقها ينك تنسى ìjẹyìn àkóyèsí yàn ti rẹ nílé òmùrí dáhẹ́rì ìrókà òmùrí ẹ̀mẹ́ lẹ́ẹ̀ka bẹ́ẹ̀ ní haram ó túnmùrí ká tẹ̀fẹ́kọ̀ọ́ fi màálùkọ́ ti láà wọlé tẹ̀fẹ́kọ̀ọ́ fi láà

islam náà ọ̀nà ọ̀nà jẹ̀rẹ̀ rẹ̀ ọ̀nà jẹ́ ṣètọ́ ni mọ́ ní gbọ́sà ní wọ̀n láyé ìjẹ́jẹ́ títà á sì náà kàńkà yẹ́yìn ọ̀rẹ́ wáyé náà pẹ̀lú àmá kílẹ̀ náà ẹ̀mí àrí àmì ẹ̀tọ́ ilé àmọ́ tó di ìwúlẹ̀ rẹ̀ tọ́ jẹ́ mẹ́nìkà tó ń tó wọ́n sọ̀rọ̀ sọ́lọ̀ ká أتريدون أن تقولوا كما قال أهل الكتابين من قبلكم ومن السواء كان لهم enwere eneka eneka ụdị ere yahudere nasara eneka aneka ije akara wata mee da kifami na wato ina ya hau kuma ina jirgi ya ba zama don tun rika bari kulu samina wato na وابناك عنك يا يا أساسا غفرانك ربنا أو عمره يجيبا وإليك المصير كما إذا يا غالب أبابا بني للمدايا كان بسبب وكل دعنا أقول كنت نعم غفرانك ربنا وإليك المصير سمينا وأعطانا غفرانك ربنا وإليك المصير سمينا وأعطانا غفرانك ولا تهدي ليس إسقاط أنا شو مني جاي أنت هو أسر أنا ما أسر شو مني يهودي أنا بس إذا نو نو هكذا دوتين يجاو لو نو بندو دارو دارو ẹ kiri fi di ẹranko kì í náà nù lọ́la dára ọ̀rọ̀ rẹ̀ tó kà. eré náà wà nínú ẹ̀nà ọ̀dọ̀ náà ti lórí. omori ọ̀rọ̀ ní ayé sẹ̀mí iná wa sọ́nà kùfùrọ̀ náà kàrọ̀ bọ́nà wọ ilé kẹmẹ́ sí ọ sẹ̀mí iná wa sọ́nà omori ya orí ya sọ́sọ́ kùfùrọ̀ náà kàrọ̀ bọ́nà ilé ayé ìṣèjì rẹ̀ kọjá ilé wọ ilé kẹmẹ́ sí ìdáwó yára rẹ̀ ọsán nínú ìmọ̀ àná àkàn dùmùrí chaya ọ̀húwà wọ̀ ká آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير نمرك هيتمك آمن الرسول كالرسول أوضو wẹ́rẹ́ ká a ní ní Qur'an àwọn ní hadith tẹ́lẹ̀ ar-rasul bí alif wallam ní ta'arif ma'arifa ka ar-rasul muhammad sallallahu alaihi wasallam ma ka wọn amma wẹ́rẹ́ rasul kẹ́lẹ̀ lẹ́yìn alif wallam onye nwe ni alibi amma wa malika amani ar-rasul لقد جاءكم رسول انا من اكرا انا رأيت أنتم رسول الله رسول من الله يتلو صوبا مطهرا انا رايك محمد رسول الله صلى الله عليه وسلم اما وما نلك الرسول ده من تيمنا كما جالنا ناني اسيكو دي قرينا yan yi kama ilayi ya kila kudi akun rasulun sun ka yi ka muhammad aka na umar kula kudi ja akun ina yi ka kare da ko muri kiran tunan tuwa muhammad sallallahu alaihi wasallam umar kula mai kulli lari na kafaru min alil kitabi wal mushriki na mufakina hatta tatiyahum bayyina sai bayyina ne tuwa rasulun min allah dire ko mutum ya tarkina an ama amana rasul e rasul nawi alif wal lam at-ta'rif ana idan nasbu kuntum riya sallallahu alaihi wasallam na rasul anto muri sallallahu alaihi wasallam ọ̀dọ̀ owó mòrí lọ́dọ̀ ọtí ní ìpínmá ọ̀nzílẹ̀ ilé ìlú ọ̀dọ̀ ọtí ní kíní kí o tẹ́ ọ̀rọ̀ ní rọ̀bí ní fúdò mòrí náà ọmọdé ọ̀rọ̀ àkóyé ẹ̀nà wẹ̀dá wọ́n tó mú ní gọ́ọ̀dọ̀ والمؤمنون بمعنى وآمن المؤمنون مؤمنين أن ردوا أن المؤمنين منتم لك أن يتعلم أيسا أقول أقول شيء أني تويني مني تويلة أني لا نطلع أجمعين mọ́mìnà náà ka ní sàhábí ọ̀nà ájì ìmẹ́ni sàhábí rẹ̀ ká rúnmọ́bí káàfẹ́ mọ́tùlá owó ríta wọ́n mọ́mìnà náà àti mọ́mìnà yìí ẹnẹ́bí sàhábọ́n tó mọ́rí káì sàhábọ́n tó mọ́rí rọ́dí on to muri ko ana kasa apata bani ne ona nan do se mi da me sadaka o ya kuma ni ka ako oni tabi man so ka sadaka والمؤمنون أتصحابه أنا مثلا وأنا دواهدا والمؤمنون أتصحاب الجمهوري كل أبن تاني الجمهوري آمن بالله أن دوينا يومري وملائكته أدوي ملائكة وكتبه تدوي أبون مريكية كتب سماوية ورسوله تدوي أبون جمهوري لا نفرق بين هذه من رسله ذنك don't try just happy nígbà náà ká omori àkọrọ ẹ̀mẹ̀ wà kọ́ ẹ̀ ọ̀nà ẹ̀ka tó máa mọ̀ ní súnmọ̀ kọ́bẹ̀rú àádájẹ́ ní wọ́dẹ̀ rẹ̀ kó dọ̀ ẹni ẹ̀ka ká lánàá tó bẹ́yìn àhàdé ní ròdùn ẹ̀yẹ̀ wọn ní ẹ̀nà mẹ́ ẹ̀nà وقالوا دني كان واحد واحد كفاجا كان ابي تاي يتاك انك فيها كان وقالوا سمينا واعطانا غفرانك ربنا واليك المصير صحابي منا كان رضي الله عنهم اجمعين ولعنة الله على من شاتمهم ومن سبهم ومن كفرهم ومن لعنهم اشد اللعنة عليهم ومن شاك في اللعن لعنة الله عليهم ولعنهم لعنا كبيرا وعلى رؤوس الجنين لعنة الله عليه وزاده الله عذابا بقبره وقالوا سمينا واعطانا صحابنا نياك علم تمنك يا ويا ساسا غفرانك ربنا ومني يويه جيلا اياكم مني ومني ومني راك عبد الله كيف وجيه جيلا ربنا لك أمنا وإليك المسير إذا ويعمل رمل سبحانه وتعالى لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما هملته كما هملته على الذين من قبلنا ربنا ولا تهملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ومن سبحانه وتعالى وكلا يكلف الله نفسا إلا وسعها أمريكا النظر يتري أغنيني أغنيني إلا وسعها أي هو نهني ولا ọjọ́ anọ́ka máa nafsan fọ́kọ̀tọ̀ kọfẹ́ ha wà látàjì ìgbéyàtọ̀ ya fi ọka máa kàlẹ́ fàlẹ́hù omori omekùnẹ́nyà nafsan fọ́kọ̀tọ̀ kọfẹ́ ha ìfẹ́ òwẹ́ lọ́rẹ́sọ́wẹ́ nyẹ̀nyẹ́ ẹ̀yẹ́ náà nyẹ̀múlá ولا تجود يد إلا بما تجني ẹnu wọ ẹ̀yẹ̀yẹ̀ mẹ́yàn mẹ́rin ẹ̀rẹ̀ ẹ̀họ́ tọ́nà yìí àwọn ọ̀yàn mẹ́rin ẹ̀rẹ̀ ẹ̀họ́ tọ́nà yìí ọlọ́pàá ọ̀sọ́gbọ́dà nẹ̀hún ẹ̀mẹ́yẹ wà fi ìwé náà owó ìgbónà lè kùn níyàn tó rọ ẹ̀yẹ̀yẹ̀ tọ́nà ẹ̀yẹ̀ wọ́n lọ́nà sọ́tọ̀rọ̀ ìka ẹ̀yọ́ múlọ̀ dípìlẹ̀ ẹ̀rẹ́ dọ̀ kókó àyìn náà ìka yẹn inú mú jùlọ rẹ̀ láà kókó wà enyo nenyo kusala enyo nenyo nyilaka enyo nenyo bawe enyo nenyo nyilela enyo nenyo nyimani enyo nenyo dalawa enyo nenyo dalti enyo nenyo kusala nene kujumelene wal enyo nenyo bawe aban bem la yukallifu Allahu nafsan aina ikre sheria ile nawi dari masuhun wallahi enyo nenyo mwini enyo na enye mmiri cho ibu enyo na enye mmiri cho ichi enyo na enye nwere ko ide enyo na enye abisu wa ide wa ma ja'ala alaykum fi din min haram la yukallifu Allahu nafsan illa wusaha anọwù قد أفلح من زكاه وقد خاب من دساه قد أفلح من زكاها أنا نعينه تمري أنا شغلي وقد خاب من دساه أنا نعينه دوتن ذلك قوة سيشاني أنا أنا أنا جبومي هي رامي agogo muri ka an mitai wa nafsu wa masawaha fa alhamaha fujuraha wa taqwaha muriko ono shawan hiku ono na man ma ai don treasure don ilham don inspire don ko hinain umur is already ara set something nai ara computerize ilham ono mo melo go computerize ka ozi ai ayo operate negatively or operate positively. فجورها negatively وتقواها positively. إما سلبية وإما إيجابية. أولاي أمودي أولاي إيه إما شاكرا ومن شاء فليؤمن ومن شاء فليكفر. لها ما كسبت. I am ordinary mana ọ̀rọ̀ náà kìí ná ọba àyíyàn utosi udo mọ̀lú ìsọ́nà ẹ̀nà ọ̀mẹ́ iná ìlú wà alẹ́ ìhá mctopebel alẹ́bàáṣẹ́ ààrẹ ẹ̀nà kórónà rẹ̀ mìínú dìbì tọ́ dárùwà náà ká nìka almufasirun dẹ́ka wéèrè ánàká wà ní tafsir ibn abi hatim tafsir ibn jalil togori àti imam ibn kasir rahimahumullahu jami'an ilé náà múlùmí maka ilé náà fẹ́rọ kàyé ilé sáná èrè anáwó diwi wẹ́dà kàmẹ́ á nínú múlùmí bá bọ́ báyìí náà dákà sẹ́mi àgókà hadith sọ ọbẹ̀ ilé sọ̀hí ka ọ̀ntún mùsùlùmí ọ̀lẹ́sọ̀lá ọ̀kàkà إذا التقى المسلمين بسيفيهما فالقاتل والمقتول في النار متروم هناك كا أقوم لي أغير هكذا تفن تيمون إيه شعبهم تغناو تغناو لنيرا إرادي أي عن نيرا ده سابينا أنتم صلى الله عليه وسلم ka ọnọ ọdún náà wọlá òye but ọdún náà ọdún problem ni lọ́n tó na ìnáwó kẹ́nà harrison fi kàtìlì àhìí ọ̀nà rẹ̀ yan ní ẹ̀ kọ̀nà rẹ̀ wọ dáwàá wọn náà so ọ̀sán náà bí amàlì yìí kọ́nà wọlá wa nira ni wa nira what bí nìyẹ́dì aná ẹ̀kọ́ rẹ̀ bá rọ̀ mi. sọ̀kùnmọ́ náà ahẹ́yìn wàhálà ọ̀nà ànáṣẹ́ wọn kó ìdó mórí ìgbé wá àṣẹ ìròbí anyị sọm anyị oji ya na rụka wanye nkwọhụ na anadijo news ka o yetere omoriba na ka aka alkọtụ omori sọlọ sọlọ wana ka aka izaltakọl musliman bisayifeyihima okwu omori ya ebe a ebe aka azim ma ọ̀rọ̀ sí alí ṣẹ́dínà ilé náà gẹ̀ ẹ̀hìn ọ̀nà ní ọ̀rọ̀kọ́tọ̀ mọ́kúròfì náà wọ́ ṣẹ́dínà ilé ó wà dáàbò kó mú rí ọ̀rẹ́ òmúrí kalmómi nù náà wọ́n á dáàbò kó mú rí ọ̀rẹ́ ọ̀rẹ́ náà ló ń tó mú rí gbàdúrà especially

then image kore yàrá nìkan hadith ọ̀nà tó múlẹ̀ ọ̀rẹ́ta ọ̀n tó múlẹ̀ ọ̀gá kẹ̀dẹ̀ àtẹ́kọ̀ọ́ muslim wal munafik munafik kan okó múlẹ̀ ọ̀gẹ́ okó múlẹ̀ ọ̀hún munafik dà nàìjánà munafik bí oṣù dà nínira ọ̀yọ̀ nìkan àkàkọ́ and olúwa sí yẹn yẹn ńlá màkà ọ̀nà ọ̀rẹ́ àgbà múnáàbí gẹ́rin ọ̀rọ̀ náà ìka àgbà ìkọ́nù àmì wà wó jẹ́rẹ́ dá èsì lọ́nà ṣọ́ ọ̀nà yẹn mẹ́rin múnáàbí náà jẹ́ ti bẹ́ẹ̀ ni jẹ́ ìyáwó láàjà ọ̀dá ìkáwá ẹ̀ka ilẹ̀ ẹ̀kọ́kọ́ ọ̀rẹ́ àndá ìkùjọzọ amúkúrọ̀ àná ẹ̀wọ́n ní yìí nẹ́kùrọ̀ náà láàbọ̀ náà àbí nílà yá ẹ̀ múnáàbí kẹrin ìyá dá ọ̀tá àná ọ̀nà àdá ọ̀tá múnáàbí kẹrin náà rẹ̀ ọ̀yọ̀ tó náà kẹ́kọ́ wọ́n àdá ọ̀tá kẹrin náà pè é rẹ̀ kẹrin náà

e mun yana kwa mu ya karba na khabari ya ka da ku mun gore na PNM kada ya ka ko mun la tuakhirna mun Azab wa afabai bi ma'ana adamul mu'akhadha na azab na. do fiare inna fina ayo yi di mere dijini umuri aw ahtana alkai yi ayo re yi different eyo kisa no we do men ama anyịtara nke ụwa anyị kọwa ụmụ ya na ma ara oyi ọrụ ezuma tepụ ẹnu muna jiki na natụrụ n'aka na anyị yara ahịwa ya tụ mma ọrụ ọrụ ẹrọ anyị gaja anyị yi anyị na-aja anyị nọ anyị na-aja anyị ekwuru na ọsọ ka amụrụ ịghọta akwa oni yẹn náà hẹ́yà tó bírèkì ṣètò àwọn akọlù àtọ̀ òdìkẹ́ náà kọ́ ayé tó ń wékè tẹ̀sílì yẹn náà tẹ̀sílì gbọ́dọ̀ tẹ̀sílì àná láì ọ̀ní ìgbé ewu ìsọ̀rì àmà gbọ́dọ̀ bíkọ́sì ẹ ẹ àgbo ẹ̀ wọ́n yẹ rí di quran. látò بالعذاب الله لا تؤهلنا أمورنا وصرعي إن فينا أي أيوه مرين أو أخطانا الكبنيين إمام مسلم هو دي حديث بها كنت صلى الله عليه وسلم كان إن الله تجاوز لي عن أمتي وفي رواية إن الله تجاوز لأمتي أما وسوست أو حدثت به أنفسها ما لم تعمل به أو تكلم صحيح مسلم أنتم الثلاثين كم يرى جيوي الأمم أنت نايكا إلي أدينا يعني أنا أنك يتون كل واي أو كا إلي أن نايكا سيطان أو كتواي دعين نسمع كواكا amma ma lamta malbihi da ore ba me aw takallam al qore ba kai ni to orana kai ni len kena ato no sin yimawo àwọn sáà tó ń tó ń sọ̀rọ̀ sẹ́lẹ̀m ká omori sọ́nà ọ̀tọ̀hánà ọlá jí ìrì azìrìmán ẹni ibi ẹ̀ta annisiyan wọ̀lkọ́ta wọ́n yana ika ni yi me ayo yi adam asini yi atuna su katara me ربنا ولا تحمل علينا إفرا كما حملته على الذين من قبلنا أمور سبحانه وتعالى يا باوكا أسو ذا إنسانك وأن يمسسوا عليه ukɔrɔ ana nkume za dosi are ɛnɛkɛ diwɛ diwɛ ukɔrɔ nyenim ana ka umɔnɔ bani israeli na emebe enyi wana ka yawa ka ɛni betul makbis enyi wana ka yawa ka fakutulu anfusakum ko yawdi mara ka ni baka ɛsɛ bi mɛ daka sanyɛ mu da jeeri yɔri kɛtɔ yi. ẹ̀dínà mìírí ọ̀nà ọ̀nyí tẹ̀lé ẹ̀ka ẹni ẹni mìírí ọ̀nà ẹni ẹ̀mí ẹ̀dàkọ̀ra àbẹ́ ẹ̀nà mìírí ọ̀nà àzáwá yàtọ̀ then abẹ́ ẹ̀nà then ẹ̀zẹ́rì dako hɔ yɛ abɛn na emienu na dako yɛ ɔwan to dɛ wɔ abɛn dako ɔno bi tumba tumba ɛ eh, bɛn na wɔ abɔ tumba yɛ na o kɛɛ kɔnɔ ŋdɔ ŋori ɛwɔ ɛ tumba ɛn e na wan ne tumba yɛ na o sa ɛn yɛ yɛ ka mɛ ne tum kɛnɛ tumba so a man yɛ na na yɛ e ka o mori yɛ na a ti zɔn. ẹ̀rà gúrégúré ìyẹn náà dẹ́ẹ̀dẹ́ rẹ̀ rẹ̀ dẹ́ẹ̀ àbẹ̀dúrà nìkan wọn nìyẹn àtọ́mà ni mẹ́yìn rọ̀bánà wà látò ma máa atụ kọ́sọ̀lọ́ náà bí ọmọdé ìnáwó pàṣẹ záyé rọ̀fẹ́ yàrá ìnìtẹ́nà ìka ìyẹn yòókátán òkátán náà yàrá yìí wọ́n àbọ̀ afọ ọ̀nọ̀ta lóòmìnirí lòmúríṣẹ́ ihò nánú wọ́kùnrin lẹ́nà ọ̀sọ́nà wà mẹ́ àtẹ̀rẹ́ àmá dìnyí ọgbọ̀lì ọ̀nà istikfar kina, warhamna lọ́wọ́nàwọ́ wà mayan báyìí e. an ta maulana umuri ẹwà bí adarí fansurna a qawmin kafirin umuri nabo wa mogomboi tire so abi ragona ita gazu yeru agodo anta maulana o we da before fansurna asame maula o inna surna kuram zalika bi anna allah maula alladhina amanu anta maulana fansurna ko ọmọ tí wọ́n ọ̀tàlá ka ọ̀nàrà kaka iná hùn lahumul mansoro alẹ́dí na aman an ta maulana ọmọdé yàwó dárí hàrí fansan dalil kọmil kafiri magumọ tẹsọ abe ìlàkó kafiri muna wa amman mọtọ súrọ́tù bákàrà ẹ̀ta ẹ̀yìn náà nù dọ́yì ẹ̀yìn náà nù sọ́hí àmá àtẹ̀kẹ̀ẹ́tẹ́ ọ̀tọ́ mùsùlùmí ọ̀sánàm ìní àdíjọ́ ní imam buhari dọ́rẹ̀ ọkà man kọ́rọ̀ abel ayatẹ́ ní min ahir súrọ́tù bákàrà fi lẹ́yìnlẹ́tìn kàfàtà àhọ́rọ́jọ́ buhari imam buhari ọdí دوا واسو وين ما دوا واسو نوكا آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون ماذا إذا كان انصرنا على القوم الكافرين كنتم لك أوه هو يرهونه أوه هو دي علماء دمي دني اختلاف آه kafata anaka ka idaye wono wo arba iko je suka oho as uisele eko irahono daro nke yi oho as azkaru masa abin kena ko ame ino al masa wa azkaru masa anko Mhm. weke ne duke wana su duke amana rasul na da ta zaune the last verse a kare masarautu zakara oh ilu wa kulkuwa na za na wata abba wani zuruka oh da jira su zai kuma ta maye muni da alfanasu abu da yi ne muslim kawai da hadith wani ka ah, riwaya ta na bayan ne sahihu muslim arka an tumar sallallahu alaihi wasallam ta yi malaiki da kiriya wani sama dauka ibn sallallahu alaihi wasallam dauka afir binurai inu yi ne ọba لم يؤتهما نبي قبل ta ẹwà nẹ́bì ààyífẹ́ ẹ̀bá ẹtúrú ẹ̀bá náà àfúrá ẹwà nẹ́bì gbóòrò àrù aná ìkẹ́ èyàn níbi ọ̀fẹ́ náà òdíṣẹ́ ìdá tọ́wọ̀ dídó wà rẹ̀ lọ́kà ọ̀nàrí fàtíhà tó kìtà ọ̀nàrí sórọ̀ ìsanásọ sọrọtù bákàrà ẹtẹ malekọ̀nà máa ṣọ́ká inú àdíjọ́ ní sọ́rọ̀ muslim ti rẹ̀ lọ́kà lántakọ̀wò harfan minhuma ilẹ̀ òkèta ẹ̀yìn tó wákà ẹni fàátà ráyàn àrí ní ààrẹ̀ ìlànà lè sọ́rọ̀tù bákàrà ẹ̀ta àkó mórí ìṣọ́ ana ka exam wa ki tura tuwata a baya wadi ano wa ka alhamdulillah rabbil alamin sumuri aka hamadani abdi arrahman arrahim eh majadani abdi maliki yawmiddin أثنى علي عبدي إياك نعبد وإياك نستعين هذا بيني وبين عبدي والعبد ما سأل اهدنا الصراط المستقيم هذا بيني وبين عبدي ولعبدي ما فعل صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين مو يقولون سواء كانوا نردك آمن الرسول بما أنزل من رب إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أهد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير دمرك قد فعلت مع ورع لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تواهلنا إن نسينا أو أخطأنا جمهورك قد فعلت عن حديث المبن أنا مريد مع وسمع ربنا ولا تحمل علينا إصرا كما همته على الذين من قبلنا دو قد فعلت ما قد كتار ما وشامه ربنا ولا تهملنا ما لا تعقط لنا به دو قد فعلت وعف عنا قد فعلت واغفر لنا قد فعلت وارحمنا قد فعلت أنت مولانا فانصرنا على القوم الكافرين دو قد فعلت agwaro wee ma fi sọ tuni enye waa na afu maani kaa inira hɔ ɛnu nke kɛyɛ na latin aka na ɔtɛtɛ abayɔ yɛ ụmụ na tɔwɔ do don nafasa tun wa uketa kula la wa kula dor sala kula robina sisiyam lore nafasa tun wa uketa kula la wa kula dor sala kula robina sisiyam lore me uketa lore ki kula la anda ini la mo yu niko ah omori oti ọwọ́ anabi twenty eight wúlé nyina 29 nine ibi esi anya ma nye general idea again of sọtù to sọtù bakar ọmọ ní osi ina alóòdì dínyìmí tafsir yìí lẹ́nu zèrè èèyàn dọ́ọ̀mù rí yìí. èyí ti ní wẹ̀ẹ́sìkọ́lá rọ́bùká lèmọ̀láẹ́ká inni já inú fil ardi khalifa ìjọ mọ̀rí kàákà ọ̀nà ìjọ kàáyí mọ̀láẹ́kà ní ka ọ̀nà mẹ́tìrìfẹ́tìs khalifa mọ́nà ìmẹ́ dáìká sí kàáyí nínú omorikọna mẹtiri tèz ọdọmọlẹfẹ ìmáàna ọdọmọlẹfẹ mori tìrìlẹ tèz kuma tàbí ìrànà ọ̀rọ̀ àwọn ajé nítọ́ka iná náà ọ̀nà ọ̀yọ́ wẹ́ẹ́ rìí tàbí ìrànà ìtọ́ka iná náà ọ̀nà kò mórika inni já ìlú fil ardi khalifa ka اذكر يا محمد حين قال ربك للملائكة واقصف على قومك ذلك اني جائل في الارض خليفة اي خالق في الارض ومتخذ فيها خليفة يخلفني e tapili akami dey so da na igyeta fi ha ọhụwa adamu alkọọman yahooluwaadọm badan koronad badakoronin wajila badajil amma ejiye na 9 e nye 9 n'egyere 9 n'egyere 9 n'egyere 9 n'egyere 9 n'egyere 9 n'egyere 9 n'egyere 9 n'egyere 9 n'egyere 9 n'egyere 9 n'egyere 9 n'egyere 9 n'egyere 9 brother ten wọn ẹ̀rẹ́ nù. so ìjọba ẹ̀ dáìka irọ́ ni president sanu rẹ̀ this is muslim ọ̀nà this muslim And rẹ̀ khalifa abẹ́ rẹ̀ aná ẹ̀kọ́ lè ta nìyọ́nù yíṣù mú sí ọ̀rẹ́ kan lè ta dáìkì tó tó túnmọ̀ ọ̀nà lè ẹ̀dùn bí i àndámà dem and can get wrong agoka wa ko resolution. restriction ay khalifa isan wa do so be do sudan and umuri yumis so khalifa tan fil ard bi ma'na umuri kuma ma za hotel den ne de mo re not the do do mo so umuri ni awo na jamanika kuma that hadith ilero ilo dum na cheke eh, nihaya bi gharib hadith on ibn al-asir rahimahullah idan ka en wona non ibn al-asir katulo then dira ne maben wona tafsiri ne na won dira correct him so along the way anyi ah, mani ya correct on the way ni suratul baqarah so sama kama koton wàhálà ní kó asúté peter sílá ẹ̀tẹ̀rẹ̀ náà lẹ́tẹ̀ ẹ̀yìn dúró lẹ́tẹ̀ abụọ wẹ́yìn àbọ̀ mẹ́ẹ̀yà ẹ̀yà kò skọ́là ẹ̀yìn ìjẹun kí o skọ́là ní wọ́ta àbọ̀ ní àkọ́ ẹ̀wà ṣe ń wúre ní èyí ti ayá yìí ní tó ọ̀nà àrídẹ̀ yín kẹsẹ̀ táyé tọ́wìdé hóni bá ti àwọn ń kọ̀rọ̀ ọ̀rọ̀ tó àìdó ìrọ̀wọ́ rẹ̀ òwọ́ àtúrẹ́ yìí ibi ètò yìí dí ẹ̀má ni lọ́rẹ́ máa rí tó ẹ̀ṣá nù èyí ẹ̀kúwọ́ ẹ̀kẹ́kù tẹ̀sírí ikọ̀ rẹ̀ mọ̀rọ́jì àyàm náà nù amẹ́ríkà iná akanẹ́kọ̀ ìhẹ́bá dìde ẹ̀sẹ̀ nà mórí òsì so that wàá ní area of questions area of corrections inshallah ta'ala. ya paka muna do yo kata do alowe bi wa on suratul baqara suratul baqara woni sika aba onye ha on to mu sallallahu alaihi wasallam oka wa suratul baqara ni aguti ine yana ya suratul baqara imana aljinu diyana ni ọ̀wọ̀nyí àwọn ọ̀fẹ́dọ́ tó mú sọ̀lọ̀ sẹ́làm dọ́rọ̀ abẹ́ndọ́ka wá kí súrẹ́tù bọ́kọ̀rọ̀ súrẹ́tù alì mọ́rán nínú kẹni ìrà ẹ̀yà ara àbẹ́ ìwà òyọmọ̀ kìíyàm súrẹ́tù bọ́kọ̀rọ̀ súrẹ́tù alì mọ́rán ẹni ìrà ara àbẹ́ ìwà òyọmọ̀ kìíyàm ànàbí àdìsẹ́ ni sọ̀hí dàgọ́ mi kí súrẹ́tù bọ́kọ̀rọ̀ náà yá ti yan ẹ́ wee ka kasetan wee nye ọgwụ trai e wa nye ọgwụ agwụ nwa wee ọgwụwa trai dị onye ọgwụ ewe onye ọgwụ kene bụ slot anti ntị wa awọ rẹ wa awọ rẹ àǹfààní ẹni máa ma hàn ìyá ònyẹ́ ojú na náà nìyẹn káwọn àwọ̀ rẹ yìí nìyí

ọba àtàkà òṣòhó wá iná ìkú èyí rẹ̀ fún àgókà ọ̀ntọ́mọ̀rí sọlọ́láwà aléwọ̀ sọ́lá ara ń yẹ ẹ̀rọ anáìka àgó ẹ̀rọ anáìka ìfúrúbọ́kọ̀rọ̀ ọ̀ntọ́mọ̀rí sẹ́yìn ìpàtàn ọ̀rùkà ọ̀ntọ́mọ̀rí sọlọ́láwà aléwọ̀ sọ́lá àyànnà kọ́nà àyànnà onye na-anọ wa na odo otu otu mụjọ ka otu mụjọ anyị ọha mma ndị ihe taa dọla abụ na ọrụ ntụ nwere mmadụ ka n'ime isi odo si ya ama ọ kara ya akwụkwọ ndị mụrụ ọka ka ọ n'ọnyị hara ama ọkọrọ ọkụ nye ọnyị ntụ mụjọ na nkuku dọkịta bụrụ ka ya ọrụ tụrụ na ya enyi ụka afọ eme anyị dọkịta mụrụ ka tọọ wá ní sáwà ẹni bàbá ìjàmbá àti àrùn ọ̀nà ẹ̀yìn ọ̀ àbúkà àbárẹ̀ náà rẹ̀ oúnjẹ ọ̀pọ̀ náà nì bákan ọdún kọ́lé ọ̀tọ́ òtí ìgbẹ́gbẹ́ náà ìkẹta ọ̀ọ́dọ̀ omi tó ọ̀dọ̀ ọ̀dọ̀ mẹ́rin òtí ìgbẹ́gbẹ́ pápọ̀ ọ̀dọ̀ owó ẹ̀yìn ọdún dà tó mẹ́rin rà ọkọ̀ náà nì lóńtó máa pọ̀ ọ̀nà ọ̀fẹ́ riwaya sahihi to suratu bakara ana ah, nan haka shi na haka ayyana na na abin kullu nan wa ta bakara wa haraji <laughs> dan a wannan ran ta da yi ne wa suratu bakara awa mata abana wa yi biyu ayyana kíẹ́sì fífẹ́ àrùkọ́ ń tó mórí tó lọ́wọ́ àrùsọ́nà àátọ́rọ̀ ajé náà ló máa ń kóra gan náà ọ̀nà àti mọ̀dọ́ òde ìlà ọ̀rọ̀ náà ní sílẹ̀ tó gbọ́kọ̀. and ẹ̀yin ní ìjẹ́ nàná nù we need pray nine wise to become leaders of tomorrow. Agodo ka àìsàtúrà ọ̀nà wà nọ bí èkó àjẹ́ àbẹ̀rẹ̀ mọ́ bí èkó àbẹ̀rẹ̀ tó àjẹ́ òwe yá bí èkó ọlọ́ àkúrẹ́ yóò tó ẹ̀rì kọ̀ ah, kí wá ìrẹ́ni ìrẹ́ni máa láńtà ẹ̀rì máa làmìyàn ìrẹ́ni ìdá ìrẹ́ni tàbíyà tàbíyà tàbíyà yà tẹ ẹ̀mú rẹ́ni yà tẹ ẹ̀mú tẹ́lẹ̀ mọ́ yìí so ọ̀rì kọ́ ara àgókà ẹnu wọ́n ẹnu wà náà ọ̀dọ́ ìdóòrì yóò sì yé yà kọ́ lórí àwọ̀ ka anyị oyi tí ẹnu rẹ̀ rẹ̀ àtúrọ̀nì alágbẹ́rẹ̀ náà ẹ̀jẹ̀ ìkúnyẹ̀rẹ̀ kẹrìnyìn náà bẹ̀ wọ́n rere bí ọ̀nyẹ́ náà yìí iri ayé bí èrèké ẹ̀kọ́ ẹ̀kọ́ problem ayé ẹ̀ pọ́tìbù ẹ̀rọ rẹ̀ tètè kú yìí dáni tètè kú yìí dé mọ́rí sí ní ní báwa ẹ̀ hàlákà ẹ̀kọ́ ìyẹn wọn náà ọdún èrè kẹyìn ìlú àti èrúgbó ẹ̀kọ́ ìyẹn wọn náà fúdà sí orí ui ẹ̀kọ́ ìyẹn wọn náà náà fíka di amúkọlà bí ẹ̀yẹ lọ ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n ẹni ní ní náà ìmúlò tí àná ihe ẹgbẹ́ ní tọ́ àtọ̀ ìbí bẹ́ẹ̀ gẹ́ yìí náà rẹ̀ ìjọ ọ̀dí kúrọ̀ ẹgbẹ̀rẹ̀ ìwọ̀n ẹ̀kùnrin ẹ̀lẹ́kùnrin tí wọ́n lójú àì ọ̀nàmọ̀dé àgbẹ̀dọ́ ní kí láti ẹnu mú ìrìnàṣẹ́ mú ìrìnà ọ̀fọ́ tì wọ́n mú ìrìnà wà èyí tọ́rọ̀bí ẹ̀yẹ nà kéré mú yìí mọ́tọ̀ ọmọnà ọ̀rọ̀ yìí ló dà nàrà àwọn fẹ́ mọ́tà ìlànà kọ́ ekwo ne oreka for more than ten years ago he kare on and on very soon ni kuwere metono na aka ime yago wa naha do bedo wari al qarib qarib min al ghuraba do we onoga do wologa so ago wa eka wa rebi oye ni الحمل هم الإسلام وهم الجندية على الأرض وإذا وأساس إنبطن في إسلام دواء responsibility إلى إسلام وإن باو باو أولئك مسؤول يتولي مريم سورة البقرة أو دواء قواها سودامي كانت أمري يسير ẹ̀mí ọ̀lẹ̀ ẹ̀mí tí ó tún bá kọ̀rọ̀ ní màmílá lẹ́tà máa tún lè tí bí ẹ̀rọ ọ̀túnra gbẹ́ndé tí mò ń gbọ́ ọ̀rọ̀ ha aṣọ ha ó tọ́ mi máa màrú tí ó tún bá àti fún الفاروق عمر بن الخطاب رضي الله عنه عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعد إني مهدي إن أنا كمل وقايد مراوي عظمة أرين نرطاي أولو جمعوهان أين لو دوكا إنا كانوا هون يدوهان kuma duk da aka ma magowa wani bai ka an yi wani ka yi yi ke na sanai ina rima ta yi ne din rufewa su yi su wa ha do joy do me kan very mori osi isa na rukọ ọzọ try ọrọ ọrọ ihe ọrụ orí àhàjẹ́ ní báwọ̀ lónìí lè jà ní náà nínú ọ̀nù àmì ẹ̀rọ lọ́sẹ̀ tẹ́ kẹ̀kẹ́ rí àkàwọ́. àti fọ́mùlà àti sí wọ́n tí gọ́nà wà àti fọ́mùlà náà náà ní ìrẹsì fọ́mùlà ehe ọtụgba ndị nwere nke chebe ọnụ na ọnụ na aikọnụ na achọ nọm kọrọ ha sị ka duwai dress as duwai dress as ọ ụmụ kọrọ ọrụ masị nwere insha allah insha allah oye tí o bèrè akẹ́kọ̀ọ́ yàtọ̀ ọ̀tọ̀ yàtọ̀ ọ̀tọ̀ ọmọ yìí àmọ́ ẹ̀sìn ní ẹ kọ̀dọ̀ aláàfẹ́dà kẹ́bí wa nà kójú àwọn ọ̀yọ́ tí wọ́n wà lọ́mọ àtàwọn ọ̀rọ̀ kọ́sì aláàfẹ́dà tọ́ lẹ́nu ìjì lórí ká náà lẹ́nu ìjì lẹ́gbẹ̀jẹ́ lẹ́nu ìjì lọ àga àlàó àga ọ̀páàrùn omi lẹ́gbẹ̀ẹ́ òun ló ń lọ́gbọ́ bá ní náà ẹ̀ pàǹkà ń káyì. اللهم علمنا كتابك يا رب العالمين اللهم يا معلم الملائكة علمنا ويا مفهم سليمان فهمنا اللهم ثبت قلوب في قلوبنا سورة البقرة واجعلنا ممن يعمل بمحكمه ويعمل بمتشابهه واجعلنا ممن يقرأه فيرقى ولا تجعلنا ممن يقرأه فيذل ويشقى اللهم اجعلنا من أهل القرآن الذين هم أهلك وخاصتك يا رب العالمين اللهم تقبل صيامنا وقيامنا وسجودنا وركوعنا ودعاءنا يا رب العالمين اللهم اقض خير حاجاتنا يمن كتابنا يسر حسابنا واختم بباقيات الصالحات اعمالنا واعطي نفوسنا تقواها يا رب العالمين سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آمين والسلام عليكم ورحمة الله وبركاته